عليها ká polongo kẹlima ṣahada ká di sọkàn ká ṣiṣẹ́ lọ eléyìí ní jẹ́ ìgbàgbọ́ lọ́dọ̀ àlùsùnà ọjàmá àmì ìgbéyà kò sí wọn nínú àwọn kan àbámu mi bá wọn lè pe nǹkan mi ìgbéyà kò sí nígbàgbọ́ ṣùgbọ́n àlùsùnà ọjàmá wọn ti gbé nǹkan kan nígbàgbọ́ àbí nǹkan tó bá kó mẹ́tẹ̀ẹ̀ta yìí sí nǹkan méjì tó kùn ún wọ́n ní kí mùsùlùmí gbọ́dọ̀ gbà yí pé ìgbàgbọ́ yà sí ìlúgbẹ tó àti rahman tí yẹn bá ti tẹ̀lé tọ́lọ́hún sí ìgbàgbọ́ rẹ̀ ó máa lékún sí ẹni tó bá mọ́jú tó ìjọsìn dáadáa nínú sọlọmọ bọ́ọ̀rọ̀ tó àwáyé ó gángan ó rí wípé ìmánì wọn lékún bẹ́ẹ̀ kó sì lè bá àti ṣẹ̀kọ́ tí yẹn bá wá ń tẹ̀lé súnà ìgbàgbọ́ rẹ̀ ó máa ẹ mọ̀ wà wọn tí wọ́n máa dára ilé tó bá yá ẹlòmíì ò ní mọ tí ń jẹ́ ọ̀ràn mọ́ kí wọ́n pa àyàn kò ní jẹ́ kankan lójú rẹ̀ mọ́ kí wọ́n wẹ̀ máa kàn wíṣì ẹ̀dá bí ó ti sọnù ibi kan náà ló ti bẹ̀rẹ̀ ọlọ́mọ sì wà lọ́dà ibi táwa ń lọ lónìí ó ní wípé àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta táwa ní àfi gbọdọ̀ mọ́ lọ́wọ́n wà lọ́kàn yìí ilé ìtàsọ lánàá wípé àátàkù níní orogún ọlọ́wọ́n bá níbi nǹkan mẹ́ta ṣé bá rántí mo ti wá gbàgbé ìkọkọ àdìmọ lónìí. níbi nǹkan mẹ́ta la láti takò nílòrógún ọlọ́run ààjì oyè wa á takò kéèyàn máa wá orogún fún ọlọ́run níbi rògbòbíyà rẹ̀ rògbòbíyà ọlọ́run àdìmọ ní àwọn nǹkan tó ẹ bọ́lọ̀ ní máa ṣe á takò níní orogún ọlọ́run ọba níbi àwọn ṣẹ́tàwá gangan fẹ́ ṣe láti wá àánú ẹ̀ láti fi jọ́sìn fún ìyẹn là ń pè ní ìlàhíyà àbí olóhìyà ẹlẹ́ẹ̀kẹta òun ti ṣàtàkù nínú ọlọ́pàá bàbá tó láàrin ga níbi àwọn ìròyìn ẹ̀ ṣe rí àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀léra wọn yìí àáfàá wa fi kan ìpọ̀ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ń parí ó sì fi ṣàlàyé dáadáa tí wọ́n á bẹ̀rẹ̀ pẹ̀lú wípé wàlá ṣayá mẹ́sìlòwò wàlá ṣayá mẹ́sìlòwò kò sí nǹkan kan tó dàbí ọlọ́wọ́. ṣáájọ́rọ̀ bí ẹyẹ kò sí nǹkan kan tó wá ṣe wípé pé nǹkan yìí bí ọlọ́run ló ti ọ̀rọ̀ yẹn ó láwọn kan tó tí wọ́n ti yọ ó láwọn ẹ̀kọ́ àti ìgbàgbọ́ tó so mọ́ ṣùgbọ́n yóò yẹ wá ń ṣe alákọ̀ọ́kọ́ wo wípé àwọn ààyè tó la rẹ̀ ga tó ti ẹ̀ pàṣẹ ìsìn wípé kò níbi kan ọlọ́wọ́ bọ̀ bàtọ́lá rẹ̀ ga ó ní láyé sàkàmì lè ṣẹ́yìn wọ́n wọ́n wọ́n sàmì ẹ̀wọ̀ àlọ́sẹ̀ ọlọ́wọ́ ní kò sí kankan tí a lè fi wé àfihàn tó dàbí o kò sí nǹkan tó dàbẹ̀ láyé sàkàmì lè ṣẹ́yìn àwọn onímọ̀ sọ yìí pé láyé sà ẹ máa wò tí n bá sọ yìí pé àáfàá yìí mẹ́sìlú àáfàá yìí sẹ́kí mo sọ pé ọ́ dàbí rẹ̀ ni ẹ̀ tí mo sọ yìí pé àáfàá yìí ká àáfàá yìí ń lè dé lálọ́wọ́ ìtumọ̀ kan náà kò yẹ yín báyìí nìsí tí n bá lọ káàfù tí ì lọ mísìlò káàfù ló tún máa mísìlò tó tún máa mísìlò yá mo rò pàlà yẹn nìyẹn ọlọ́run àlọ́ méjèèjì papọ̀ láyé sá kí a mísìlì sọ yìí kí ẹni tó fi lọ méjèèjì papọ̀ torí pé tàbírù yẹn kódà ó kún ju ọ̀rọ̀ tí a bá wa sọ mí lọ ife wa láṣẹ àlùfáà ọlọ́run yẹn láyìísá kí àmì ìfìlè yìí ṣe ìwọ tó bá sọ yìí pé láyìísá mithlahu ṣẹ́yìnbó ọlọ láyìísá mithlahu ṣẹ́yìnbó tí ò fi káàbù sára yẹn mi ti ṣùgbọ́n wáyé láyìísá kí àmì ìfìlè tó sì jẹ́ kí méjèèjì òun la máa fi ń ṣàfijọ tàbá fi wé mo rò bá àjọ ọ̀gá tí mo sọ yẹn dáadáa àwọn onímọ̀ ẹ jẹ́ mú ẹyọ kan tí yóò sùn mọ́tò sí tí ó ti ti yé wa àlàyé pọ̀ lórí ọ̀bọ tí eléyìí tí ó ti yé wa ọlọ́run ọba ọba tó láàrin ga a rí nínú àwọn onímọ̀ tó sọ yìí pé láì sàkàmì lè lè ṣàyè nígbà nígbà tó jẹ́ pé káàfù náà mọ́ tí mo mí sílò àjẹ́ wípé láì sà mílà mílì ṣàyè kò sí nǹkan kan tó dàbí irú ohun tá a lè fi wọ́lọ̀ débi wípé àwọn àfi nǹkan gbà wọ́lọ̀ kò yé báyìí nìsín kò sí nǹkan kan tó dàbí irú rẹ̀ kí sì tó dàbí rẹ̀ gangan tó dàbí irú rẹ̀ irú gangan fóun kò sí kátó wá sọ wípé àfi nǹkan kan wé irú ẹ̀ mo rò pé ajọ́rọ̀ mi tafsírù ẹ̀ kan ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé láyísá kàmífìlèhì ṣàyẹ̀wò wípé ìtumọ̀ rẹ̀ náà ni láyísá mífìlàhù ṣàyẹ̀wò ṣùgbọ́n káàfù yẹn ó lékún nínú ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ó lékún tí nǹkan bá ti lékún bá àwọn olùdíje lárúbáwá zá ìdàtàn ní tàkìdì wọ́n máa ń lékún láti fi kan ọ̀rọ̀ ń pa yọ̀wọ́ àdàbẹ̀ ni wípé ọlọ́run bá sọ yìí pé láyísá mífìlàhù ṣàyẹ̀wò láyísá ṣàyẹ̀wò láti kan ọ̀rọ̀ yẹn pa ọlọ́run bá sọ lẹ́ẹ̀mejì wípé alẹ́ ò sí nǹkan kan tó dàbí ọlọ́run ọba ọba tó láàrin kàtẹ́ ẹ̀ lè fi wé kò sí nǹkan kan tó dàbí ọlọ́run ọba ọba tó láàrin kàtẹ́ ẹ̀ lè fi wé gbọdọ̀pá láyé mi ti láti jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó ní agbára kó sì ní palẹ́mẹ̀ ní ti ń gbọ́ àyà kan nìyẹn níbo bíi ọlọ́run ọba tó láàrin kàtẹ́ ẹ̀ lè fi wé Allahu Samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad kò sí nǹkan tó ṣe déédéé Ọlọ́run níbo mi Ọlọ́run bọ ọba tó láàrin ká sọ wípé fala tadribu lillahi al-amthal ẹ má máa bá wọn kan ẹ má máa fi àwọn kan ṣe akẹgbẹ́ fọlọ sáwọn alágbájá báyìí mò ń bọ̀ àbí àlàyé tó kún látàkùnrin wòlé láhìlá ẹ má máa wá wọn àpèjúwe wa fọlọ inna Allaha ya'lamu wa antum la ta'lamun Ọlọ́run ló ní ìmọ̀ èyí ọmọ kankan níbo mi sì ni ó ní haita alámúlámú sàmìyà sọ mẹnìkan tí ó bọ jọ kọ ìwòlé tọ wà gbogbo àwọn kan wọ̀nyí ìtumọ̀ rẹ̀ ní kí wàlá ṣe àmì ìsìlámù kò sí ohun tó dàbí ẹ̀ níbi àwọn ìròyìn ẹ̀ kò sí ohun tó dàbí ọlọ́mọ bàbá tó láre ga níbi kí ni o níbi àwọn ìròyìn ọlọ́mọ bàbá tó láre ga níbi àwọn orúkọ ọlọ́mọ bàbá tó láre ga kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé láàrin adẹ́dàá àti ohun tó dá ìyàtọ̀ tó tóbi níbẹ̀ láàrin méjèèjì ẹ máa wọ sẹ́mi kí gbogbo wa ìbá ṣe wà ń bí ìtànṣẹ́ àìsí ti kọ́kọ́ sáwájú síbẹ̀ ní àìbẹ̀kọ́ ẹ̀jẹ̀ ọkọ̀ sáwájú lẹ́yìn ìtànṣẹ́ mi lọ́wọ́ yìí ní orí ilẹ̀ yìí à á padà tán lórí ilẹ̀ yìí lọ́jọ́ síbẹ̀ ní àìbẹ̀kọ́ ó túmọ̀ sí wípé mímọ́ bẹ́ẹ̀ wáyé sọ̀rọ̀ yẹn. síbẹ̀ láìpẹ́ kọ̀ kí sọ̀rọ̀ yẹn ká máa bẹ torí pé káàdì mi máa bẹ wa ọ̀ràn yẹn ni kò yẹ kí àìsí ti kọ́kọ́ ṣáájú. Yorùbá la yìí ti ṣe é rí wùjúùdù mẹ́ta ni wọ́n máa ń pè sí. Sẹ́la yìí ti wọ́n ní wájibú àlùwùjúùdù. Ní tó ṣe pé ọ̀ràn yẹn ni kọ́ máa bẹ. Tí yóò bá ti sí kò ní í ṣiṣẹ́ nígbà. Ìyẹn náà máa ń pè ní wájibú àlùwùjúùdù ẹni tó jẹ́ pé wùdúdú rẹ̀ bí béèrè ọ̀ràn yẹn ni ọlọ́run nìkan mo rò pàlà yẹn ti ìyẹn ni òjò jẹ́ wípé àsìkò kan bẹ tá a lè tọ́ka sí tàbí ronú kan tàbí tá a lè sọ tí ò ti kọ́kọ́ sí mo rò pàlà yẹn ti wáyé pé lẹ́yìn ìgbà náà ni wàá bẹ lọ sí nínú wa gbọ́ ọ̀gá tí wọ́n sọ yẹn wùdúdú ọlọ́run ọ̀bọ̀ bàtọ́ láàrin ọ̀ràn yẹn àwa eléyìí tá à ń bẹ yìí nítorí ipa wálé ayé à ń bẹ wojúdu wà wojúdu mọ́mùkì síbẹ̀ ní ayé mẹ́kọ̀ọ́ síbi tó bá ṣe pé lórí mọ́mùkì ni kò yẹ ká lè wà láàfin kì í sọ̀rọ̀ ìdíje òfìjọ́ ra ẹ̀yàn ni wípé a ti fi ìgbà kan ṣàìsí a tún ṣàìsí lórí rẹ̀ sálàyé mi ti ẹlẹ́ẹ̀kẹta ni wojúdu mọ̀mùtẹ́lẹ̀ sálàyé mi irú wojúdu mọ̀mùtẹ́lẹ̀ òun ni pé ká kọ́nà wájú méjì sálàyé mi ti wojú dúró rẹ̀ láàyò kì gbọ́dọ̀ pa àgbọn nǹkan tá à ń sọ yìí ìyẹn wọn padà sáwọn nǹkan tá a ti sọ́njọ́ ní wípé law kana fihima alihatun illa Allahu lafasadata sáájọ́ mi sọ ní ìsàlẹ̀ wájú mi lòwòjó ní mọ́mùkẹ́nu lòwòjó ní àti mọ̀mùtánìyàwó àlòwòjó ara rẹ̀ ni wípé wala shay'a mithlahu kò sí nǹkan kan tó dàbí ọlọ́run ẹ wá já mi fúnra wa lápèjúwe ẹ já padà síbi àyà tó tóbi jù nínú Al-Qur'an àyà wo àyà tó kò sí tí wọ́n ní àyà wo ló tóbi jù nínú Al-Qur'an àyà tó kò sí kìí ṣe lógún jù síbò ló tóbi jù ọlọ́run ní la ilaha illa ọlọ́run ọlọ́run ọba Allah kò sí ẹlòmíì tó tún níjọ lẹ́kọ̀ọ́ síjọ sí àyà tó kò sí. alhayu al-Qayyum ọlọ́run sì ní laysa kamithlihi shay'un eléyìí tá a fọ àwọn adúlá pẹ̀lú ìbára wípé wala shay'a mithlahu kò sí nǹkan tó dàbí ọlọ́run àwọn àni kò sí nǹkan tó dàbí ọlọ́run níbi àwọn ọkọ̀ àti ìròyìn ẹ̀ síbẹ̀ náà yọ ẹ̀kọ́ ọlọ́run wa ní al lòun ọba aleykum salaam ti ń ṣẹ̀yìn ṣé àwa tá à ń bẹ̀ ń bì náà à ń ṣẹ̀yìn ara wa ṣẹ̀yìn à ń ṣẹ̀yìn ṣùgbọ́n kò sí tó dàbí ọlọ́run nítorí pé ìṣẹ̀mí ti wà ó yàtọ̀ sí ìṣẹ̀mí tọ́lọ́ síbẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ ó yàtọ̀ tàbí lè ayé lè sọ yàtọ̀ ara ní ìlọlọ hàn ẹsọ bó ti yẹ kẹ ẹsọ bó bẹ kẹ ẹsọ ká gbẹkalẹ ń ṣe dáadáa hayu làwọn hayu lọlọ náà. ẹ ti ra ṣùgbọ́n tó yẹ kẹ́ gbé wá ní bàbá ìfẹ́ sọ̀kọ̀ kan gbé wá dáadáa ni ó ní pé àwa ń ṣẹ̀mí lóòótọ́ ṣùgbọ́n àìsí ti kọ́kọ́ sọ ìbò tó sáájú ìṣẹ̀mí tó wà. ìṣẹ̀mí tó ọba àìsí ò sáwájú ẹ̀ àìsí ò sì fún mi bá. mo rò pé àti yé báyìí nìsín wàlá ṣẹ́yìí á mísìlò kò sí nǹkan kan tó dàbẹ sáà ń tọrọ mi yé báyìí nísìn káwá wọ àlìháyì ọba tó ń sẹmí ó ń sẹmí àwa náà ń sẹmí ilé fi jẹ́ oúnjẹ wípé ẹ lọ wọnú Al-Qur'an láti bẹ̀rẹ̀ dópin náfíù mìsìlíyà amílàlá àníírí náfíù mùsàbà sára yìí àníírí náfíù mùsàbà musabaha ó lè jẹ mọ̀másálà ó lè má jẹ mọ̀másálà mọ̀másálà ni pé kí nǹkan ṣe rẹ́gí pẹ̀lú nǹkan sálàyé mi ti sẹ́ni alimusawatu fi alikaifi waliwasi òní ń jẹ alimọ̀másálà sálàyé mi ti alimusawatu fi alikaifi waliwasi tí wọ́n bá ti ní kankan mí fún kankan ó túmọ̀ sí wípé ní ìrísí tàbí bí nǹkan ṣe ní kankan náà ni wọn níbi ìròyìn ní kankan náà ni méjèèjì kò wá sí kankan tó dàbí ọlọ́run ẹja máa mú àyà yẹn ká máa fi ṣàpèjúwe alákọ̀ọ́kọ́ ọlọ́run bá lòun ṣe nínú gbogbo nǹkan tí ń bẹ sọ̀pọ̀ ọlọ́run bá lọ́dọ̀ àwọn èwo ló ń ṣẹ̀mí bíi ṣẹ̀mí tọ̀lọ̀ ẹ̀ẹ́rì wípé onígbà tọ́lọ́mọba ọba tó láàrẹ̀ ká tó dá gbogbo nǹkan وتوالي كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام دون تنبال ريال نيوتا تتاوني با تشميتي اما واو القيوم الحي القيوم olóòní alqayyum alqayyum òun ni ẹni tó ṣe wípé ọmọ bíi náà sí i fúnra ara rẹ̀ ló dúró kò gbára lé nǹkan gbogbo àwọn èèyàn tá ń bẹ ń bí a lè dájú síbẹ̀ ní ayọ̀ kọ́ mẹ́bí náà sí àwa tá a wà ń bí ọlọ́run bọ̀ ọba tó la rẹ̀ gbà lọ́wọ́ àkọ́mọ̀ wa síbẹ̀ ní ayọ̀ wà ilá àìmọye lọ́dá nínú èèyàn bíi tiwa náà tí wọ́n kọ́ ọmọ rí tí wọ́n lè kọ́ ọmọ mọ́ nìyí síbẹ̀ ní ayọ̀ tọ́yìn ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ dàpọ̀ yóò mọ̀ nítorí pé kọ́ ọmọ ìbílẹ̀ ọ̀sìn sálàyé mi ti ẹlẹ́kejì ni ó wà mọ̀ kí mo lẹ̀ wọ ìrè ẹni tó yàtọ̀ sí ọlọ́run àlùjọ ọmọ ọbẹ̀ òun dá wà kí n ṣe kankan lójú wọn ọmọ ọbẹ̀ nítorí wípé àwa ò lè dábẹ́ òun ló jẹ́ ó pé ó ní àwọn kankan tá a bùkátà sí ká tó lè ṣẹlẹ̀ wọ́n là ṣe á mẹ́sìlò kò sóhun kankan tó dàbí ọlọ́run sálàyé mi yẹn tó yé wa sáà ṣáájú ọ̀gá tí mo ń sọ yẹn yìí lẹ́yìn ìgbà náà huwa alladhi yuqimu ala ghayrihi huwa al-qa'imu bi nafsihi muqimun li ghayrihi wa qa'imun ala ghayrihi ọlọ́run ọba tó láàrin ga òun dájú kò gbára lẹ́kọ̀ọ́ sálàyé mi ti à ń bọ̀ wá bíi wípé àwọn nǹkan lọ́wọ́ ń dá kìí nítorí hájà rẹ̀ sí torí ẹlẹ́mìí lè sọ pé arúṣù tó wá dá tó wá sí sí wá wò lórí ẹ̀kọ́ nígbà dé máa ṣàlàyé yẹn lẹ́yìn ìgbà náà gbogbo nǹkan tó yàtọ̀ sí ọlọ́run lọ́wọ́ àkọ́ ọmọ ẹ̀ èyí tó bá fẹ́ rẹ̀ ńlẹ̀ ní wọn tí ó bá fẹ́ jó sí mọ́ kò ní sí mọ́ wàhù wa mọ̀ pé ìhun aláwọ̀ yìí gbogbo wàhù àkọ́ ìhun aláwọ̀ yìí gbogbo tó bá ti yàtọ̀ sí ọlọ́run bá ní darí ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé hayatu rẹ̀ ọ yàtọ̀ sí hayatu àwọn kan dà ṣé lè yàn yé wa bá mi sí sínú àtúnú wà lánàá ṣe ẹni nǹkan méjèèjì tó sọ yìí ara wíkí wà láṣẹ àmì ìfìlà kò sí tó dàbí ọlọ tí ẹnìkan bá ń bẹ ń bì í tí kì í bá rọrùn sùn tí èsì tó dé àlàáfíà rẹ ò fìyàfìyà yóò dọdọ àwọn dókítà síbẹ̀ nítorí pé sẹ̀mí wa yẹn gan bá ti ń ṣe kì í sì tó pé kò pé ìlẹ́bi jọjá pé tá a bá ti ṣe àwọn nǹkan kan àyàfi ká sùn kálàáfíà tó gbé o tó lè wà lára padà ìlẹ́yìn ẹ̀kú tá a bá ti lo ara nílò kan tá a bá ti tá a bá ti sọ pé àfẹ́ sùn ara ọmọ béèrè fóorun fúnra rẹ̀ sẹ́yìn pé òbí kìí ṣe àjàkìyà kìí ṣe wùyàn láti tó òbí òbí ọmọ wà ní ìtumọ̀ tí sọ ni pé ó tó kẹ́ jẹ́ ń sinmi jẹ́ ń sinmi ọlọ́wà ni kulla yawmin owó àtọ̀sà ọlọ́run nígbà tí ń sìn. sátìrí àtọ̀ wọlé aṣẹ á mẹsìlú kò sí tó dàbí ọlọ́run ilé ẹgbẹ́ wọn sọ pé ọlọ́run bá dá ilé ayé àtọ̀run àtẹ̀kùn rẹ̀ fún ọjọ́ mẹ́fà ọwọ́ àṣìbí fọ́jọ́ kan ń sọ kùsọ ni àmọ́jọ́ kan lọ́jọ́ sí ọjọ́ tó lọ́n sí torí pé ibi tá a ti ní pọ́blẹ́mù tó tóbi jù àwọn ẹ̀dá ó ní pé tó bá ti tá a mọ̀ báyìí àtàrà wa báyìí à ń fi wí ọlọ́run gangan a ti bèlè mọ̀ pé èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ fọ́jọ́ mẹ́fà kọ́ mọ́ sinmi àwa ò gbé ọ̀dà ọlọ́run náà sinmi ìyẹn lọ fà á kọjá nìkan tó wálé ayé tó mú òògùn tíyàwó òògùn ní àwọn èèyàn bí ń sọ pọ́lọ́ wọn bá bímọ wọ́n fi ní ọmọ ọlọ́run làwọn tí wọ́n wò pé a ah, ọmọ èèyàn lèèyàn máa ń fẹ́ràn jù tí wọ́n bá fẹ́ pẹ́ra ìlú olólùfẹ́ ọlọ́run kó kúkú rẹ̀ lọ́mọ ẹ̀ torí àwọn àti wòye pé àwọn èèyàn bá ti rí nu ọlọ́ni anáyà kún láhùn wàlàdùn wàlàmùtàkùn láhùn sọ̀rọ̀ ìgbà bóòlù ọlọ́wọ́ ti bímọ gbogbo ẹni tí wàá sọ kọ́lọ́ ọmọ bá bímọ láyé ní ìyàwó àbẹ nìkan tó ní tó sọ ìyàwó pé ó ti wó ó ti kú ọ̀nà ọmọ ìyá rẹ ọmọ bàbá rẹ ọwọ́ alọ́lọ́ ń bímọ ọ̀dà ọ̀kẹ́ ta ló bí fún. pírọ́blẹ́mù táwọn ẹ̀dá ní òun ni wípé báwa ṣe rí yẹn là á ṣe mọ́ ọ̀rùpọ̀lọ́ wọn báyìí. òun náà ni wọ́n fi ń tan ọ̀pọ̀lọpọ̀ wa náà jẹ. ọlọ́ni wà lọ àṣẹ yìí á nílùú kò sí ń tọ́ dàbí irú ẹ̀ ó ní láàtà ògbòmù sínà ọlọ́run yìí tó wù mí. Tora ẹni tí máa tó gbilẹ̀ ní tó bá rẹ̀ wálá anáwó ọlọ́run mi sùn nítorí pé ẹni tí ìṣẹ̀mí rẹ̀ ò bá pín ní máa sùn tí ọba wa lòun ò ní sùn lágídí nínú kí yẹn kọ́ bọ́ ma lọ́wọ́ ẹnìkan jọ ní mẹ́ẹ̀ wọ́n lọ kàmpé wọ́n ń ṣe gbá wọ́n ń wá fẹ́ sùn wọ́n á ká wá gùn lábẹ́ rẹ̀ torí mọ́ wọn fẹ́ sùn ojú ò ní àwọn ọ̀dọ́ lọ sùn wọ́n sì kún lábẹ́rẹ́ ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ àdìsí. kò sí bọ́ọ̀ ṣe lọ tó àbúrò àwọn tí máa lò kún káwọn máa sùn káwọn máa ṣe gba káwọn àwọn dókítà máa àìsàn tí máa ṣe wọn tó o bá di ní òní sùn ọ̀fẹ́ fi gbogbo àsìkò ṣiṣẹ́ ọ̀fẹ́ fi gbogbo àsìkò yájú lẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé ọ̀fẹ́ tètè padà sọ́dọ̀ ọ̀rọ̀ torí àyà àtútù wọ̀ pé ọlọ́wọ́ bọ ọba tó láàárẹ ga kò ní tò ìgbé torí pé kò ní rẹ̀ sóyún òde kò ní sùn nítorí pé ìṣẹ̀mí tiẹ̀ pé mo rò pa àgbọ̀ mi yé ìyẹn lójú ọjọ́ pé wà láṣẹ ìhà mẹfìlò mẹfìlò kò sí ìkẹkẹ tó dáké kò sí ìkẹkẹ tá a lè fi wé sáà gbọ́rọ̀ yẹn báyìí ọlọ́ọ̀ni láhùn máa fi sàmà wáàtí wà máa fi làwọn ó ní gbogbo ohun tí ń bẹ ní sámà àti gbogbo ohun tí ń bẹ nílẹ̀ òun lòun ní ẹ dákùtà ló tún nílùú ọlá wọn ìwọlé ń tọ̀ wá tí ó kílẹ̀ gbogbo ohun tí ń bẹ ní sámà tí ó kílẹ̀ gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ nílé ayé gan àwọn ọba kọ̀ọ̀kan tí wọ́n jọba káàkiri láwọn àyè kọ̀ọ̀kan àwọn èèyàn máa fi yé wọn kí wọ́n ń trespass síbẹ̀ náà ibẹ̀ kọ́ kí àwọn ń trespass téèyàn bá lọ́wọ́ gba àwọn alẹ̀ kan kọ́dà kọjọba yóò yí wọ níjọba bá lọ́wọ́ gba yọ̀sánwó yọ̀sánwó ṣùgbọ́n ọlọ́run ọba ọba tó láàrin ká lórí gbogbo ẹ̀ tẹ̀lékẹ́lẹ́ yìí tó bá wù nínú ilẹ̀ yóò nìkan máa wu akíntọ́lá ìtọ́ba sì wù nínú ilẹ̀ bẹ́ẹ̀ bá ju akíntọ́lá sì kò ní wù àwọn ilẹ̀ kan sí bẹ̀ ọjọ́ akíntọ́lá ẹ̀ ẹ̀jọ́ akíntọ́lá yóò máa wù lọ́nbẹ̀ẹ́ àwọn kan máa wù kòkó àwọn kan máa wù òbí àwọn kan máa wù ọ̀pẹ àwọn kan ò ní wù kankan. ọlọ́run ọba tó láàrin dá wà láṣẹ ìhà mìsìlá mìsìlá òwò jáde kò sí kankan tó dàbí irú ẹ kò sí kankan tá a lè fi ní ọjọ́ kankan. tí tó bá ti ronú ká àpèjúwe kàgbé nǹkan kan rí báyìí tí màá yí pé ọlọ́run kò rí wa ẹ wá máa wò ó nínú táàbù wọn pé kò sí tó dàbí ọlọ́run òun ni wípé ọ̀kan nínú tí máa ń da ọmọ ẹ̀dẹ́ ènìyàn lójú táwọn èèyàn sì ń ti bẹ̀rẹ̀ fẹsẹ̀ ẹ̀kọ́ òun ni mà ẹ̀wọ̀n ní àtọ́nà ọba tó dáa níbi wàhálà dọ́mọ àlẹ́ yìí sọ̀rọ̀ àtọ̀wọ̀ sọ̀rọ̀ àtọ̀ ọlọ́run á ní ìròyìn màláìka ìní já inú fìlà áwùdí kọ́lé mo fẹ́ dá ìyẹn náà èèyàn kan sórí ilẹ̀ tó ṣe pé táwọn kan ni wọ́n bá ti ń kú àwọn bí ọmọdé kọ́lé fàánù wọ́n mọ àròlé ara wọn èsì pé wọ́n rí àròlé ọlọ́run ọlọ́run lè ra lò ní àròlé ẹni ọba kò nípò ní máa ní àròlé kò sí ní kòkò nínú bẹ́ẹ̀ ni kò wá àròlé dé kò ní ákítì àwọn mẹlẹ́kà kìíní sọ ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku diman sọ fẹ́ máa dá tí wọ́n bá bẹ̀ jẹ́ àwọn tí wọ́n tẹ̀lé rẹ̀ ṣùgbọ́n kí lọ́nà sọ fún ìní àlàmú màlàkà níta ń sọ̀rọ̀ ń parẹ́ ọ̀la ni èmi mà jù yìí lọ́mọ máa ń tẹ́ ẹ̀ mà èmi mọ̀ ọ̀la yorùbá àwọn àmọ́ sọmọ ń ta mọ̀la síbẹ̀ náà ibẹ̀ kọ́ kò sẹ́ni ọ̀mọ̀la lẹ́yìn ọ̀la síbẹ̀ náà ibẹ̀ kọ́ tó bá ṣe wípé kò sẹ́ni tó mọ̀la lẹ́yìn ọ̀nà ó yẹ kó o mọ̀ wípé láṣẹ́yà mélòó ṣé àyàgbé o ṣẹ́ni tí wọ́n bá sọ pé ṣé ikú nínú èdè Lárúbáwá gbogbo nǹkan ní jẹ́ ṣé ikú kódà tó fi kọ́ lọ́mọba sí mi lójú ọsọ pé láṣẹ ìhà mísìlòbò kò sí ṣe ikú tó dàbí irú ẹ̀ torí pé ṣe ikú lọ́lọ́ náà kul ayyu shay'in akbaru ṣahada kò lè gbà kéde nǹkan tó ṣe yí pé ṣahada rẹ̀ tóbi jù ọlọ́mọba ṣe ikú lọ́lọ́ náà mo rò pálá yẹn mi ti so ṣe ikú yẹn gbogbo nǹkan ló kó sínú kò bá ṣe èèyàn kì bá ṣàlìjàlú kì bá ṣe màláìka torí pé níbi ká má mà pé kò sí ní tó dàbí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ní ẹ̀dá tí ń pèsè ẹ̀kọ́ torí pé a ti ṣe ìzáàlù àwọn kankan sí manzila ar-Rabb subhanahu wa ta'ala a ti gbé àwọn kankan sí pọ̀ ọlọ́run tó ṣe wípé ẹni táwọn náà bá wí fún wa bí bàtọ́ lọ sọ̀rọ̀ ni àṣẹ tẹlómi inú wọn náà bá pa bí ìgbà tó lọ ń pàṣẹ ibi tẹlómi inú wọn tó bá darí àwọn èèyàn tó sí bí ìgbà tó lọ wọn bá ń darí wa ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ ẹlòmíì òbí rẹ̀ tóbi rẹ̀ bá ní máa lọ báyìí ní à ah, èyí gbọ́dọ̀ kọ̀rọ̀ sóbi lẹ́nu kí ẹ mọ́ lọ sàgbákò ṣùgbọ́n tóbi rẹ̀ wá ní oṣù yìí kò bá tọ́ lọ́wọ́ bá wọn yóò lọ́ọ́ náà ló ní àtẹ láṣẹ òbí òbí gan ó fìtẹ̀ láṣẹ mi yóò fi halẹ̀ mọ́ gbígbà tó ṣe kó ń lọ lọ́wọ́ ẹ̀ òbí mi a máa sọ fún mi pé èmi lọ lọ́wọ́ rẹ̀ tó lókè mí lẹ́yìn ọ̀hún ọlọ́sìn ẹ ọlọ́sìn ni lẹ́yìn sàkà mi fi lè ṣẹ́yìn àfáà ní wàlá ṣẹ́yìn á mi fi lè kò sí tó dàbí ọlọ́ níbi ìmà kò sí tó dàbí ọlọ́ ìrọ̀pá àjọ mi níbi kíni o ìmà kò sí tó dàbí ọlọ́ fún ọba tó lára ẹ̀ ọlọ́run bọ ọba tó láàrẹ ga kò sí ohun tó dàbí rẹ̀ níbi ìmà nítorí pé òun ìyá àlàmùsírọ́ wà á fà ọlọ́run ní òun máa ohun tó pamọ́ jù pọ̀pọ̀ lọ òun máa. àwọn nǹkan wọ̀nyẹn agbọ́dọ̀ jí mú báyẹn ní ní nǹkan mi ò tún sọ pé kò gbọ́dọ̀ tún sọ pé òun nínú màbá. ìrìnkà àjọ nǹkan tí mo sọ yìí sọ̀rọ̀ mi yé wa báwo ni nǹkan míì kọjú ọ̀rọ̀ sọ pé òun tún nírú mọ̀ bá ọ̀dà nínú nǹkan tó lọ́wọ́ ọmọ ọba tó láàrin ga tó fi yàtọ̀ sí wa tí ó sì sí nǹkan tó dàbí ẹja padà síbi ọ̀rọ̀ hayatu tá a sọ yẹn ní gbogbo nǹkan tí ń sẹ̀mí tí ń sọ pé kí àwọn ènìyàn máa kó bùkátà rẹ̀ wá bá wa tàbí táwọn èèyàn máa ń kó bùkátà wọn lọ bá èwo ló sẹ̀mí gbèrè èwo tó bá ṣe wípé títàn bá òun lápèjúwe àwọn èèyàn kan ti pera wọn ṣe wù ńlá tẹ́gẹ́ àtọ́lé pa àwọn èèyàn fẹ́ kú ọ̀dọ́ wọn làwọn èèyàn lọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà tún wá wọ fífitì láyé gan fi kú sóhun àkàkù. ẹni tí òun ní í kú òun èèyàn máa wá ìṣẹ̀mí lọ́sọ̀dọ̀ mùsùlùmí ọ̀dọ́dọ̀ bọ̀ débi pé kí ojú èèyàn fọ́ kọ́ máa lóun lajú afọ́jú ta ló wáyé ayé tó fẹ́ kó ojú rẹ̀ fọ́ kò ríran yọ wà lóun lajú afọ́jú àwọn yóò tó lójú wọn lọ wọn àtẹ́rí lẹ bí kọ́sọ́ àdúrà máa ń bójú àwọn olè la ojú yóò ní ìlànà ilẹ̀ àfi tó bá ṣe kó di dúdú tẹ́lẹ̀ lókun tó fẹ́ yàgbé padà. kéèyàn pẹ̀lú àyẹ̀ lọ́lọ́run gúrú mẹ́fà dẹ́mbẹ̀ yẹn sí àwọn pẹ̀lú àyẹ̀ lọ́lọ́run ó sì dáná ìjọba sì gbé wọn sì fi sẹ́wọ̀n ẹ̀dá kò sọ́lọ́ ń lé wẹ̀ wọn yóò tó wá jẹ́ pé ẹ̀dá ni tí bá ṣe ọlọ́run tó di fẹ́ ń jà níbi wàá Isa alayhi salatu wassalam àwọn ayanjú gbà báwọn mú àwọn pa ṣé bẹ́ẹ̀ ibẹ̀ kọ́ bóyá ó sì wá jọ náà tí pa lè ka àwọn Yorùbá wọn máa ní láàlá Kwara state bí wọn máa nílé ìra òun ló pẹ́ gbẹ̀jì olóògùn kò sẹ́ni náà máa tí kò lè pa lálá ilé ìra nílùú ẹ̀ wọn náà sì lágbára wọn nígbà tí tó bá lọ ogun tí wàhálà bá dé àwọn èèyàn lọ kó wàhálà bá tí wọn bá lọ bá báyìí tó bá jáde báyìí tó bá lọ ogun yóò ṣẹ́gun yóò pa gbogbo àwọn tó bá lọ bá jà ṣùgbọ́n tí n bá ń bọ̀ wálé gbogbo ẹni wọn bá pàdé ẹ̀ wọ́n máa kú nìkan àwọn èèyàn tó lóun ràn lọ́wọ́ náà ni ó tún máa pa wọn agbára ọ̀nà kù lórí àwọn èèyàn wọn sọ pé láàlá kó o sì bẹ̀rù ọba òkè bẹ̀rù ọba òkè má pààyàn báyìí má ó pààyàn ó gbẹ́sẹ̀ lé àwọn ìyàwó bẹ̀rù ọba òkè ọlọ́wọ́ adijọ́ kan inú wa bí ọba òkè òun sì máa sọ̀rọ̀ ẹ̀ máa tání ọba òkè òun gan sẹ́ni tó lágbára táwọn yìí òun sì lọ bọ́ ọba òkè ní lọ́ba bi ya kìnìún jáde ní bá ń pọ̀fọ̀ ní ní ń pọ̀fọ̀ wọ́n ní ní okùn okùn kan bá ń jáde lọ́kùn yẹn ń lọ òkè lọ́ba ní láàlá òkè máa gbé mi rè láàlá òkè máa gbé mi rè láàlá lókun bá ti gbé ọ làwọn yẹn bá wọn gbé nǹkan fẹ́ ṣẹlẹ̀ lónìí láàlá lọ lọ́lọ́ ìjà lókè. wọ́n ní lọ ó di báwọn báwọn báwọn àwọn yẹn sáwọ́ lórí ara ilé ra jáde níjọ́ ya wọn bá rí lára wọn. O ti lọ bóyá ó ti di pléènì ó ti kọjá àbí tó yóò dé nígbà wò pé ọyà àwọn tí ó wìn ní nígbà alábá dé bóyá yóò gbọ́ kú ọlọ́mọ bá bọ̀ ní bí kan ni o àwọn tí ó mọ̀ ṣe o nígbà ọ̀yà wọn bá kọ́ ọ̀rọ̀ wọ ọ̀wọ́ èèyàn marapa wọn rori wọn bá rí egbègbè ẹ̀ kọ̀ọ̀kan ní wọn bá rí ìdílé aláàtijọ́ abúẹ́bú ẹ̀ tán la orí lọ́la rè apá rẹ̀ rè. gbogbo ẹ ìdí tó fi di ikú tó pa ń lè ránu ẹ dákun tí èèyàn bá fẹ́ sọ pé sáwọn ni kan bẹ lẹ́yìn ọlọ́run wàlà àpèjúwe yorùbá nù. ẹ wá wà àwọn alágbára yín náà alágbára tó ti lọ gbogbo kan gbẹ ọba ọba yóò fi mọ̀ pé kò sí nǹkan kan tó ṣe kí ni o tó dàbí ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ téèyàn ọba wá agbára ọ̀dọ̀ ta ni ó lọ wá ìṣẹ̀mí ta ni lọ la rẹ̀ ga torí pé kò sí ntọ́jọ́ kò sí ntọ́ dàbí rẹ̀ ẹ máa tí èèyàn àwọn kankan bẹ tó ṣe wípé àwọn ọmọ ẹni tí nǹkan náà bá ṣe tàbó kó sínú rẹ̀ eléyìí ti lọ á ti dágbére fún síbẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọ́ á ti dágbére fún ọ̀kan ní ẹni pé ọlọ́mọdé àríjà tí iná bá ṣẹyọ tí gbogbo bí bá di gúgúrú tí a tó rò wípé ẹnìkan tó lè ṣẹ̀mí mọ́ ṣùgbọ́n wọ́n jọ anábì wa Ibrahim aleyhi salatu wa salam sínú náà síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ irú àwọn wájú sínú náà ọlọ́ni kulna ya naru kuni bardan wa salamun ala Ibrahim ọlọ́ni a sọ fún iná yẹn pé ìrẹ́ iná yẹn máa jẹ́ ọ̀la kó o sì máa tutù fún Ibrahim iná òjò nítorí kíni nítorí agbára Ọlọ́run torí pé kíná òjò yà Ọlọ́run ọba ló fi agbára kó lè jó yàn sí tí iná bá jó yàn Ọlọ́run ọba ọba tó láàrin ga ló ní ó lè jó ẹni ọlọ́run bọ̀ bá fẹ́ fi iná jó kò ní fi jó bẹ́ẹ̀ náà ni gbìyàn bá bọ́ nu omi tọ́lọ́run bá fẹ́ là kò ní mú mi yó torí kí anábìá Yunus náà bọ́ sínú omi ẹja ló gbé mi kò mú mi yó ṣé bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ àwọn nǹkan wọ̀nyẹn ń fi hàn wípé kò sí ohun tó dàbí ọlọ́run ẹ dákun màá wá fún alákòójúwe kan tó dáa tó sì lágbára tá a fi mọ̀ wípé kò sí nǹkan kan tó jọ ọlọ́run ọ̀kan nú ẹ̀ nínú ibi tá a ti rí tá a sì ti mọ̀ pé kò sí ní tọ́jọ́ ọlọ́run ó ní pé ẹjẹ́ nìkan ọ̀kan wa ká mú ojú tó àdúrà dáadáa àdúrà ṣíṣe dáadáa ẹjẹ́ amójútó téèyàn bá mọ agbára àdúrà àti bí àdúrà ṣe máa ń ṣiṣẹ́ èyí ó mọ̀ bí pé kò sí ní tọ́jà bí ọlọ́run tó bá yẹ kọ́ lọ́wọ́ balẹ̀ yẹn ń pè ó téèyàn ò sì mú nǹkan mi mọ́ torí wípé ẹ jẹ́ àwọn irú Yúnúsù yẹn sóyẹ kó là alayhi salatu wassalam ẹ̀dá kò bóun ni ó ti là ẹni tó bọ́ sínú òkun òkun ló bọ́ sí o kìí ṣe inú odò Ọ̀ṣun o òkun ọwọ́ á bọ́ sínú òkun ẹja bìrì ẹja tó wọn máa fi ti tó nǹkan rí ìkiri inú odò ẹ wá máa wò ọwọ́ abẹ́ lọ́hùn láti mọ̀ zolomáàtì ọlọ́run fanada fi dulumat ọlọ́run nínú àwọn òkùnkùn lọ́wọ́ àti ti bẹ́ẹ̀ lọ la ilaha illa anta subhanaka inni kuntu mina zalimin. èyí ọlọ́run mo bì ọ́ mímá ni fún ọ mo wà ní alábòsí làmì nínú ẹja ní ti bẹ́ẹ̀ lọ. torí pé ọmọ pé tó lè kó àlàáfà rí òun lọ síwájú ẹ̀yà kò sí kíni o àtọ̀sọ́ lọ́wọ́ ẹ dákun sọlọ ń gbàdúrà yà gbẹgbà ọlọ́run ní fana gbàgbọ́n àwọn mi làárọ̀ ní wàhùn wọ́sọ̀tì ọlọ́run ní pé kẹjà yẹn ọ̀pọ̀ ìgbà kẹjà ọ̀ wà á pọ̀ ẹjọ́ pọ̀ sínú omi torí tó bá pọ̀ sínú omi yóò mú mi o tó bá pọ̀ sínú omi ẹja mi ò tún gbé ẹja wa lọ pèsè mùtẹ torí ẹja lọ mùtẹ torí tó bá fẹ́ yẹ ẹ̀kọ́ àwọn ẹja bí wọ́n sì wà lóòdù wọ́n máa ń yẹ ẹ̀rùn tí wọ́n bá fẹ́ yẹ ẹ̀rùn ó wà lóòdù ìgbà tí wọ́n máa kọ́ inú ó wà lọ kọ́ sí ìdí ó wà kọ́ ọdún tó wà kọ́ palẹ̀ àìsí nítorí àwọn ìta ọlọ́mọ bá wọ́n sọ ọdún wọn sá wọn kò sí ìtẹ̀kùn tó dàbí ọlọ́run tí èèyàn máa ń ṣàkóso àdàdà tó bá wọn bí ọlọ́run ti máa ń gbàgbọ́ ẹ̀ yóò mọ̀ mí pé tó bá ti pé ẹ̀dá ẹbí òun ló wà nínú òun sóhun alámọ̀lẹ́wò. ó sì kàkà lórí àwọn ọmọ àwọn àgbà. bákan náà wàlá ṣayílá. ọwọ́ rẹ̀ tó wà ń bẹ̀ ní ìgbésí. 大家，左大家拢。 sánmà ilẹ̀ tó lè gbọ́ ọ̀rọ̀ kàkà tí wọ́n ò lè ọ̀kà ewu tí pa ọlọ́run adẹ́dọ̀ ọ̀bà ká nìyẹn máa kó lọ wájú ẹ̀ lórí ìrora lórí ohun tí pa ọlọ́run ọ̀bà ká òun nìyẹn máa kó lọ síwájú ẹ̀ lórí bí ẹ kó ti jẹ́ pé ohun tí pa ẹ̀dá ọ̀bà ká ntipa àwọn ọ̀gá táwọn ọmọ kékeré bá bá ṣe náà ni ẹni tí báwọn bá ká wọ́n yóò lọ́la ìwọ lọ lórí ṣe wọ́n bá dára táwọn ọ̀gá yìí. a sì bá wọn ṣe nítorí pé ìgbà tá a rí nípa wọn sọ̀rọ̀. táwọn náà tá a lẹ́gbẹ̀lẹ́gbà nípa àwọn ọ̀gá ká ìkẹ̀kẹ́ nítorí pé akẹ́kọ̀ọ́ parẹ́ àwọn ọ̀gá ni wọ́n kẹ́kọ̀ọ́ pẹ̀. tí ó bẹ̀rẹ̀ láì lẹ̀ àwọn nípa àwọn ọ̀gá wá nǹkan ọlọ́run eléyìí tó fi yẹ ká wá kó nǹkan ẹ lọ síwájú ọlọ́run àwọn míì nù wá wà máa wá àwọn ẹ̀dá ṣùgbọ́n nájọ́ra wọ́n làwọn àpapọ̀ lọ́sọ̀rọ̀ ìlà àwọn ìgbésọ̀ lọ́sọ̀rọ̀ wọn lóbi ìyá àwọn náà wà máa túrọ́ bá wọ́n máa túrọ́ bá. ohun tí bá ọlọ́run. tó bá yẹ pé kò sí nǹkan tí pa rẹ̀ ọ̀ká kí ló dé tá à ń lọ bí ọ̀nà aláàmọ̀ ìwà abẹ́rẹ́ yìí lọ́wọ́. ara ìmọ̀ náà lọ́nà tọ́jú ọ̀nà ìdílé tọ́jú ọ̀nà ìdílé tọ́jú ọ̀nà ìdílé ní ọ̀nà gbogbo wa. ọ̀rọ̀ yìí pé aláàmọ̀ ni mùsùlùmí kì í kú lọ bẹ́ẹ̀ni àyàkà ni ìyàkọ̀ lọ. nítorí pé ọlọ́mọba yìí kò sí ìtẹ́pà àgbọ̀ká yẹn pé ohun pípa ọlọ́run ọba ọba tó lára ẹ̀ dọ̀ káwa ẹ̀ àwọn ọlọ́wọ́ kan ń bẹ àwọn agbára kan ń bẹ tó fi lù sẹ́yìn ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ yìí ọyẹ kó burú lọ́wọ́ lọ́wọ́ abẹ́ nítorí wípé ọlọ́run ọba ọba tó lára dáadáa àwọn ẹ̀dá tó nílẹ̀ tọwọ́ àwọn ẹ̀dá tó bá ba dára tán ọ̀pọ̀lọpọ̀ ló ẹ̀dá tó ga tó lágbára ní máa pọ̀ yóò sì dúró lọ́wọ́ ọ̀bẹ lọ́nà ta ìjìnlẹ̀ ọ̀kan pẹ̀lú àwọn ìṣe ní àgbèsè pẹ̀lú àwọn ìṣe ní àgbèsè nàmúrúdù ṣe bẹ́ẹ̀ àgbèsè lójú àwọn ẹ̀yẹ wọ́n ṣe bẹ́ẹ̀ àgbèsè rẹ̀ kábà ti gbàgbé alámùtọ́rọ̀ ilẹ̀ lẹ́yìn káàjá ìrọ̀lẹ́ ìrọ̀bì yìí ní adáhùn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ 你们玩。 pé àwọn olùkọ́ lè ṣe kí ni ká mẹ ìjọba àwọn olùkọ́ ọ̀dọ̀ àrùn yìí nà lórí ìyá sọ́ọ̀bù ìdí ààwẹ̀ ìwòsàn àwọn ẹgbẹ́ gbòó. lórí nǹkan wọ́n mọ̀ sí ìrìnàjò láti inú bí ìlọ̀lẹ̀ ọ̀sà lórí nǹkan láti inú bí ìlọ àwọn àdúrà ńláńláńlá tó ti wọ́n sí ìrìnàjò wọn gbà ló wá sí ìrìnàjò lọ nínú pápá ìgbàlá ìgbàlá ìgbàlá ọkọ̀ kan ló kà ọkọ̀ kan ló kà nínú ìlú bí kéèyàn máa sí ìrìnàjò lọ kéèyàn ti rìn láti inú ẹgbẹ́ yìí kéèyàn ti bọ́n lọ sọ́yọ̀ ní nínú ọjọ́ kan bẹ̀ ní àgbà kan nìkan tó àwọn èèyàn ti gbé mi yìí. Tẹ̀síwájú àyè pọ̀ nínú ọjọ́ táwọn èèyàn lójú ẹ̀jẹ̀ lèrò mẹ́mbẹ́ tọ́ba wa dalẹ̀ àwọn bàbá kan bẹ tó yẹ pé òkókóró ń tiá wọ́n gbére bí òsán dọ́ba ní ọmọ òkókóró kò sẹ́ni kankan bẹ̀ ní báyìí torí ipá wa ti gbé bẹ̀rẹ̀ a ti sùn bẹ̀rẹ̀ lójú àmọ̀ pé yàn gbé bẹ̀rẹ̀ lógún ọdún sísìn tẹ́nìkan bá dé bẹ̀ yóò mọ̀ pé sí yàn gbé bẹ̀rẹ̀ ẹnì kankan bẹ̀ ọ wá rí pé àwọn bí kò kàn sẹ́kù bí páànù bí kò kàn sẹ́kù gbaná kò lè sí páànù bí àwọn koríko àmọ́ àgbàfi máa lé sáré pé àwọn èèyàn kan ti gbé bìrì ìlú ní bìrì náà rí nígbà ṣùgbọ́n kò sí èèyàn kankan bẹ̀ ọ wá wò báyìí títí ìyẹn làwọn aláwọ̀ máa ń pè ní àkùláàyè àlẹ́ àkùláàyè wọ́n ní àwọn ààyè ilé tó ti dahoro tí ó sẹ́ni àgàtì gbé bẹ̀ ní wọ́n fi ń kọrin àwọn olórin jàhìlíyà àtẹ̀kọ́ àwọn máa rìn ni. ọwọ́ àwọ̀ ẹ́ ní aláwọ̀ ọlọ́run sì lọ́wọ́ di òkú dìde lẹ́yìn tí a bá ti kú tó ẹ̀nà yóò yí hàdùhì láàmú bá a bóòlù ọlọ́run ó àwọn tí wọ́n gbé oko yìí dìde lẹ́yìn gbogbo wọn ti kú tán wọ́n ti kú gbogbo ilé wọn náà ti wó ní wọn gbogbo ilé náà ti parun àwọn ló kù ọlọ́run sì lóun gbé òkú bó ni ó sì gbélé ìdìde àwọn tó ṣe wípé a lè rí nǹkan kan mọ́ nínú orípa wọn ju wípé àwọn àṣẹ́kù bọ àwòkù lè lọ eégún wọn ti kẹfù gbogbo ẹ ti dàrú ọlọ́run afẹ́ fagbára rẹ̀ ayé kí wàlá ṣe é ìlú àwọn ti sọ kò sí nǹkan kan tó kọ́ lọ́n lágara fa amáàtàwò lọ́hùn ní àtàwọn ọlọ́run ní kò náà kú bó ti sọ̀rọ̀ nǹkan bó ti rò wọ́n yá kú sílẹ̀. ọlọ́wọ́ apàwọn náà ọlọ́run fi ilẹ̀ fún odidi ọgọ́rùn-ún ọdún olùkọ́ àwọn ẹyọ ọgọ́rùn-ún ọdún yàrá tá à ń bẹ́ẹ̀ mí yìí ìmọ̀ sí yorùbá tó ti lò láti ọgọ́rùn-ún ọdún ìmọ̀ aládìẹ náà wíyá tòjọ́ àwọn ojú tèmi ń wò lẹ́yìn ókè àwọn máa èmi tèmi. àádọ́ta àádọ́ta bá ń bẹ́ ń bì bí alálẹ́ kàjá mẹ́ta tí mo sàn lọ kò tí ì débẹ̀ ẹ̀rú báyìí ni àwọn ti yọra wọn o èmi àwọn àwọn méjì tó kú ilẹ̀ pé ẹ dákun ibi tá lọ fún ọgbìn di ọgọ́rùn ọdún ó wá kú síbẹ̀ ọlọ́ọ̀ni fún mọ̀gá àfọ̀rọ̀ ọlọ́ọ̀n fẹ́ fagbára rẹ̀ hàn ọlọ́ọ̀n wa tún gbé ìdí padà ọlọ́ọ̀n wa ní àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ mi pé kámúlà mi fà níbi tó wà yìí ó ti lò tó gbà wọ́ ẹ rí pé kì í ṣe kámúsánà kì í ṣe kámúlà mi tà ó ti lò tó gbà wọ́ kì í sọ̀rọ̀ pé iye ọjọ́ bá iye ọjọ́ mélòó ló lò làbí ìyàwó máa ń àwọn àwọn yàwó torí ń gbà tọ́lọ́wọ́ bọ́ bá tọ́lọ́ àrẹ́ká ní pé kó kú yẹn ọ̀sán yìí ìgbà tọ́lọ́wọ́ bá ní kó jí yẹn àárọ̀ ọ wá wò wípé láàrin ọ̀sán márọ̀lẹ́ àná sàárọ̀ yìí ó náà ní bóyá kan tàbá bá nínú ọjọ́ ọlọ́ọ̀ni bala mi ta mi lata ìwọ ló rò bẹ́ẹ̀ o ti lo one hundred níbi one hundred o ti lo ṣùgbọ́n kò lè wá mà kó o ti lo one hundred fanzur ìlà kọ́hámíkà wọ́sàrọ́bíkà lámúyàtà sàlù alájọ àlọ́lọ́wọ́ lọ alájọ àlọ́lọ́wọ́ ọlọ́ọ̀ni wo oúnjẹ rẹ owó omi tó o gbé lọ́wọ́ sẹ́gbẹ́ gbà náà wọ́n kàn máa rìn lọ ní nínú gbó nínú aginjù nínú gbogbo ẹ̀ nínú pápá ní tí wọ́n jẹ fóṣù kan wọ́n gbé lọ́wọ́ omi tí wọ́n máa mọ̀ wọ́n gbé lọ́wọ́ ibi tó bá ti tán wọ́n ti máa wá ìlú mi káàkiri irú ẹ̀ lọ́fàtà nígbà Musa fi ń rìn lọ tó ń rí màlẹ́ tó o kó ń rí náà ibi wọn bá ti rí náà wọn gbé ah, ìlú wa mbẹ yẹn ẹja sáré lọ́dọ̀ mẹba rí nǹkan mú mẹba rí nǹkan ra wọn tún máa bá ní àjò wọn lọ ibi tí òun lọ fa báwọn ará yamani ṣe dé maka káfí dọdọ ya ismail tẹkùn yàtọ̀ àárín náà ni wọ́n máa rìn lọ ni bí wọ́n sì máa rómi mí lọ́nà ni bí wọ́n sì máa róúnjẹ mí lọ́nà ni ẹ̀ bámbá ni ọlọ́ọ̀ni wo oúnjẹ rẹ àtomi tó o gbé lọ́wọ́ tó o bójú ẹ díẹ̀ lámúyàtà sànà ìkẹ́kẹ́ ní òye padà bóúnjẹ rẹ ṣe wà náà ló ṣe wà kó yí fún ọgọ́rùn ọdún òwúlú kọjá rà ìgbà kan ò ṣe omi náà ò yí padà bó ṣe wà náà lọ wa sẹ́wọ̀n pélé yẹn yóò tún jẹ́ kó tóbi lẹ́mìí rẹ̀ sí kó wò tí ì lójoojú ọ̀kan lọ ní àkọsọ bẹ́ẹ̀ náà <laughs> ọlọ́run adi ke wá ń bọ̀rọ̀ ilá ìmọ̀ àríkò wọ́n yìí jẹ́ alaka ayata nínú ọlọ́run yẹra kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ dà afẹ́ fi ọ́ sí àmì fáwọn èèyàn ọ̀ya ibodi kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ wa ọ wá òbí kẹ́tẹ́kẹ́tẹ́ dà kò rí kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbà tí ọ̀wá rí kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́ wọ́n ń sọ̀rọ̀ ilẹ̀ ìrọ́ọ̀mì ọ̀ya máa wo egun ẹ̀ tó ti kẹ́ fún sílẹ̀ rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ti jẹrà sẹgbẹ nígbà tí yóò rí mọ torí pé kẹ́tẹ́kẹ́tẹ́ ti wá jẹrà lóòótọ́ ọyà máa wo egun ẹ wá ìgbà ìgbà orí kẹ́tẹ́kẹ́tẹ́ kú tó fi jẹrà tí òfin kù kankan ju egun lọ. ajá pé ń bí ìdí ẹ lóòótọ́ ọlọ́ni ha bá a ṣe ń kó àwọn egun yẹn jọ egun tó ti kẹ́ fún ó kẹ́rì pé ilẹ̀ sáà ń wúra àwọn egun bá ṣe ń sa ara wọn jọ ha ó wá ikọ́ lọ́wọ́ tó kọ́ ìgbà náà ojú egun yẹn jọ egun jọ ń ń lẹ́yìn ìgbà tọ́lọ́ wọn bá tó gbogbo eegun yẹn papọ̀ tán tí eegun tó papọ̀ fún mọ̀nàkìsúhà là ọlọ́run tó wá di ẹran bò ó ah bí kẹ́tẹ́kẹ́tẹ́ bá tún dìde padà òun náà wá rí i pé ah ìjọ ti pẹ́ mi yí pa o ọlọ́run ní falama tábà yíyá ní àlàfo nígbà tó hàn sí kedere tó náà rí agbára ọlọ́run àtàrà tó dáa ó ní àlámù anamọ́ha aláàbò iṣẹ́ yìí kọ́lọ́ ó ní ọlọ́run ọba ọba tó lára ẹ̀dá mọ́ ọmọ dájú wípé kò sí kẹ̀kẹ́ sípa rẹ̀ ká gbogbo nǹkan pátápátá lágbára ọlọ́run ọba ká ṣe é rí ìtumọ̀ iná lọ́ha ala kulli shay'in qadir ó ní wala shay'a yu'jizuhu kò sí nǹkan tó lè kọ́lọ́ lágbára ṣé wàá ẹ̀kọ́ tí ń bẹ́ ń kò sí nǹkan tó lè kọ́lọ́ ọ̀kan rẹ̀ ni wípé kí wọ́n gan gan mọ̀ pé ò lè kọ́ lọ́n lágara láti jẹ oúnjẹ tó bá kọjá alẹ́ ìyẹn wà máa sọ àlọ́ ọlọ́run ọmọ tó do tó wulẹ̀ kó tó ibi tó yẹ kó ga tó tó wulẹ̀ kó wà lọ́dọ̀ ẹ̀ ìmọ̀ tó yẹ kó wà lọ́dọ̀ ẹ̀ nítorí wulẹ̀ kó jẹ́ ọlọ́run ọba lè kò sí bó o ṣe lè tó o lè kọ́ lọ́n lágara kó bá bẹ jẹ ọ́ yá ọlọ́mọdémi àti yíyá wala shay'a yu'jizu kò sí bùkátà kan tó bá ọ bó ṣe tóbi tó kò sí bí àlámàrí kan bó ṣe wulẹ̀ kọ́ bọ̀ ọ́ lẹ́rù tó kò sí bí àwọn kan ṣe wulẹ̀ kí wọ́n máa dẹ́rù ara wọn bà ọ́ abẹ́rù kankan bà ọ́ tó tó o bá ṣáde ọlọ́wọ́ lọ́wọ́ la o torí kí wala shay'a ṣe tó lè dára ìwọ gangan ọkọ̀ọ̀kọ̀ fi sẹ́ ọkàn wípé ọlọ́run ọba ju ẹ lọ yóò jẹ́ kó máa pa àlá rẹ̀ mọ́ ó ti wá fi ọkàn mi pé gbogbo bùkátà rẹ kò sẹ́ni tó lè lọ lẹ́yìn ẹ̀ oníjó wàhálà amàrí rẹ lọ sọ́dọ̀ ẹni tó ọkàn tọ́lá àwọn kan bọ̀ ọkàn kan wàhálà yọ̀ọ́ nìzó kò sí nǹkan tó lè kọ́ ọlọ́run tí kò bá sí nǹkan tó lè kọ́ lọ lágara tí ó sì dàbí tí ó sì sí nǹkan kan tó dàbí ọlọ́run nǹkan kan bẹ tó yóò bí fún wa. yorùbá ìgbà mi kò sí nǹkan kan tó dàbí ọlọ́run àti ṣàlàyé rẹ̀ mo sì rò kó yé wa kò sí nǹkan kan tó lè ká ọlọ́run ọba lágara àti ṣàlàyé rẹ̀ mo sì rò kó yé wa ó yẹ wá bí nǹkan kan fún wa nǹkan tó yẹ kó bí làwọn àbísí kẹta wàlá ìlà ha wọ̀nyí kò wá sóhun kan tó wá lẹ́tọ̀ọ́ sí ká wá la fẹ́ gbìjọsìn fún àyàkọ́ náà nítorí pé nǹkan ẹ sáàsọ̀kọ́ di ọlọ́run ni tó dàbí ọlọ́run ṣé ń bi ìṣẹ̀mí ló ti dàbí ọlọ́run ṣé ń bi ìmọ̀ ni ṣé kìí sùn ṣé kò yàgbẹ́ ṣé kìí jẹun. ọlọ́run ọba tó láàrin ga ó dáwọn tí wọ́n sọ wípé ọlọ́run ọba ní àlùmọ́sí àti màmá rẹ̀ ọlọ́run ní kẹfìrí ni wọn wọ́n ní mẹ́yìn ọ̀sẹ̀ ọ̀bínú mariama ilé àròsí wòlò kò jẹ́ nǹkan mọ́ra ń ṣe yìí wọ́n ní wa ọmọ ohun sì gbìyàn ìyá rẹ̀ gbà fọ́lọ̀ ló fi jẹ́ ní àpọ́nlé tí wọ́n náà bá gbà fọ́lọ̀ ọ́ làpọ́nlé bí yẹ ẹ̀ mọ́tọ́lọ́ fi kó ní káná yá kúlá nípa àwọn méjèèjì ń jẹun ìyá ń jẹun ọmọ ń jẹun ìgbà tí wọ́n ti lé ń jẹun yẹn ìṣẹ̀mí wọn ò pé torí ìṣẹ̀mí tí ọ̀bá arúnjẹ tí ọ̀dọ̀ sí tù yìí kí wàá lọ́nà máa jẹ wọ́n ní kálọ́ wọn bọ̀ lóúnjẹ ọpẹ́ lóúnjẹ rẹ̀ kò lóúnjẹ kankan à ń dúpẹ́ fún kálí bá a sọ nílé làyín ṣàkàrùtọ̀ làásì ìdánilẹ́kùn wọ́n làyín kàrùtọ̀ làbábi làṣẹ́lì ọpẹ́ ìsọ̀njẹ ọlọ́run kò lóúnjẹ ẹni tí sẹ̀mí rẹ̀ ò bá gbé ní máa jẹun kó lè bá a nínú aláti dáwọ́ olùmúlò kalẹ̀ látàárọ̀ torí oúnjẹ bàbá tó ti jẹun á ti ta pọ́npọ́n díẹ̀ síbẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ ẹni bá ń ti ń jẹun nítorí epo bùkátà sí oúnjẹ wọn àfẹtẹ irú àìsàn tó ń jẹun máa já sí yàn lára ni ṣe síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ irú ìgbẹ́ oúnjẹ ni ó yà táwa lọ́lọ́ ń yàgbẹ́ tọ́lẹ̀ ti bọ́ lọ́gbà táwa lọ́lọ́ wọn bá ń kọ́ inú ilé ìtọ́ bọ́ lọ́wọ́ lọ gbọ́dọ̀ pa àgbọ̀ mi yé tó bá ti jẹ́ wípé láṣẹ àmì ìfò kò sí tó dàbí rẹ̀ láṣẹ ìhá yóò àdìsù kò sí tó lè kalagara àjẹ́ wípé wàlá ìlàhà wáyé kò sí kankan tí ń bẹ táwa sọ pé a fẹ́ gbé kankan nínú ọ̀ràn ìjọsìn fún kò ẹni ó lẹ́tọ̀ọ́ o Allah ẹni tí yóò sí wẹ̀ Allah ẹni tí nǹkan lè kára gbogbo níta bá wulẹ̀ ká kasi ká sí nínú ẹ̀dá àwọn akẹ́kọ̀ọ́ kàlàkàlà ipa ayò ní káwọn kankan wọn àbí ẹnìkan dá mọ́sí ilẹ̀ kọ́ ya sẹ́gun tó kọ́ wa bu pílẹ̀nì kó lọ́wọ́ bẹ̀rẹ̀ kó wa kú fagbára rẹ̀ fún wa kọ́ dákun nígbà tí pílẹ̀nì bá ti balance kan tàbí nígbà tí o ti balance tí ẹsẹ̀ gbẹ́ lókè kó ní ká sílẹ̀ kó kọ́ bẹ̀rẹ̀ kó fẹ́ fagbára kò ní í kú orí ìyẹn lè bá aṣọ dáná o ṣùgbọ́n orí ìkọlẹ̀ fi dá màmá torí ọ̀fọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ìmí ò tiẹ̀ yí délẹ̀ tí ó fi dá tán ẹ wá lè jẹ́rú agbára yìí wò káàtì ẹ̀ mọ̀ pé yẹ́s àwọn alágbára ni bàbá bẹ́ẹ̀lẹ̀ láti inú plẹ́ẹ̀nì ẹnìkan lọ hajj nílọrin ó wá sọ fáwọn ẹ̀yìn ẹ̀ ó ní pé ah, ọlọ́run fẹ́ dára lọ́dún yìí ẹ̀wọ́ ti fi o ìjọjọ ara pa ẹ̀wọ́ ti fi wọ́n fa ọ wá sókè báyìí pé màá jèrè ẹ̀wọ́ ti ẹ̀rì nínú ìgbà àwọn èèyàn bá bí sí pẹ̀lú tífì yà wọ́n fẹ́ fa ọwọ́ ṣéwù sókè tí màá di dé lọ́jọ́ àràfà nígbà pé gbogbo ilé ayé níbẹ̀ láràfà ó níbẹ̀ lọ́wọ́ ti fa ọwọ́ wọn sókè àwọn mẹlẹ́kọ̀ọ́ fa ọwọ́ wọn sókè báyìí pé màá di o. làwọn yẹn bá lu sí pa ní àwọn gbogbo ti ń lọ lára pa wọn àrí ìgbà tó ìgbà tí bàbá dé àwọn là àwọn kan là bàbá àwa rí kí wọ́n fa wọn yín sókè ọlọ́run kó tó ṣe bí ṣe máa wù o ṣe tó ṣe lọ́dún yìí nù o tó ṣe bí ṣe máa wù wọ́n bọ̀ wá wọ́n bá sókè jọ́ mi ọ̀daràn ìwà wájúrò ojú ọ̀daràn báyìí táwọn yẹn ti yà lọ nínú àwọn nínú àwọn ṣéwù ṣéègè sẹ́yìn kù lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń sọ wọ́n ṣe ṣe sẹ́yìn. ẹ wo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kó àwọn kan yẹn wọ́n mú lára àwọn tí èsì mùsùlùmí ni wọ́n lọ àwọn pásítọ̀ yẹn tó torí tí wọ́n ti sọ̀rọ̀ àwọn dà àwọn náà fẹ́ sọ̀rọ̀ àwọn dà nítorí pé wọ́n nílé ayé káàkiri ẹ dákun ohun tí láṣẹ à nífìlòwò láṣáyé à yọ àwọn oníṣẹ́ ẹ wo sínú tẹ̀sí ẹ wo bá fà ṣètò ọwọ́ àlọ́ kí wàhálà yìí láhàmú ìlú torí pé tó o bá gbọ́ yé pé kò sí ń tọ́ dàbí ọlọ́ tó o bá gbọ́ yé wípé kò sí nǹkan kan tó lè kọ́lọ̀ lágara tó o bá ti wù pé àwọn nǹkan kan bẹ ipá ọlọ́run bọ̀ ọ̀ka àwọn nípa rẹ bá ka ló ń kó ká tà yẹn lọ síwájú ẹ̀ ṣùgbọ́n tó o bá ti mọ̀ wípé kò sí nǹkan kan tí kọ́ ọlọ́run bọ̀ ọ̀ka ó ní kọ́lọ̀ rẹ lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí àbí ọlọ́run bọ̀ ọba tó láàrin gbanú àná ẹ̀ rọmọdọ́nù la wà yìí òun nìkan ló lágbára kọ́ gbàjọ sí ta bá ṣe ń bẹ̀ lọ́wọ́ ọlọ́run kọ́ gbà wàláyé òun nìkan ló lágbára àti dáwà sí káró kun yẹ tó gbà mí lẹ́yìn ẹ̀ ọlọ́run kò sí bẹ́ẹ̀ máa dáadáa iná naam naam. mẹ́rin báwo. ok ok mo ń dọ́rí. ayọ̀. ok ọlọ́wọ́n sọ ẹ̀yẹ́sùn lórí ṣe rí àwọn kan tó wà oríṣiríṣi ẹ̀rí pé nígbà tá à bẹ ní kéékèèké ọ̀pọ̀lọpọ̀ wa iná lára ìwé àwọn ìwé yẹn àwọn ìtàn ìjàpá àti yẹn níbo pọ̀ gan-an àná friction lásán wo náà ni ọkàn pé ìjàpá níyàwó tá yàwó ìjàpá. ẹ máa wò ìjàpá jẹ́ ẹranko ṣùgbọ́n yẹn níbo ìyàwó rẹ̀ wá rorò ẹ dàpọ̀ ìjàpá àti èèyàn bó ní àti ìyàwó ara wọn oríṣiríṣi àwọn àtàbá yìí wá pọ̀ tọdọ ní wàdọ̀ irú àwọn àtàbá yìí pọ̀ àti yẹn níbo ni àwọn èèyàn kà kà tán yẹn kà ànábì irú gan kà yẹn láyé ànábì nígbà tí bàbá sí ojú kan ó fi ṣe wáṣọ ojú ọ̀kejì láyé anábì wa musa ayéṣálá tó wá sára bàbá ọba bí tàn sí bí bàbá sì bẹ̀rẹ̀ gángan nù àwọn tí ọba àmàgbà tí wọn bẹ̀rẹ̀ bí wọn sì bẹ̀rẹ̀ nù ojú kan wáàsí ojú kan láyé anábì musa ni gbogbo kíṣẹ̀ tí wọn gbà náà láyé anábì musa ni kí wọ́n á lọ́sẹ̀ láyé anábì musa nígbà bàbá dàgbòrò olú lọ́ba àwọn àwọn kan wá rí pọ́tà àwọn kan náà bá ń lo ohun wọn ní bá jọ ìwọ̀n níbàdàn wọ́n tóbi méjì báyìí àwọn náà bá yíra yà lẹ́nu musa ìrírí ayé paraku wọn mọ̀ sọ. irú náà wà ní àwọn kan bẹ àwọn tíra eléyìí pupa irú àwọn àtànbá wọn kún bẹ ọ̀kan nù ẹni tó rọ́tò náà sí àwọn ọba àtàn bẹ́ẹ̀nbẹ́ àtàwọn tíra míì náà rabandẹ rabandẹ o ó kó sínú ibi aṣọ wá yọ síta wọn wá irọ́ ní kò sínú alukur'an kò sínú hadith wàlláwà ẹni kejì wàhán tó bá yàtọ̀ àkùnrin lọ. tójò bá ṣe yàmàlé náà náà ó lè sèkó ọmọ àbá ẹ̀yìn ní odòsì ẹ̀yìn ní odòsì náà ẹni kẹta wọn ni kẹtì. òjò bá káyà mẹ́lẹ̀ yẹn wọ́n á fẹ́ kí wọn àtìyàwó ẹ̀ ló fẹ́ kí ṣé ìyàwó lè ṣe kọ́ ọmọ kí ọkọ jẹ́ lè máa mú ó lè ṣe kọ́ ọmọ ìyàn tó bá ti ṣe kọ́ ọmọ ẹ̀yìn ní òjò sì kìí ṣẹ̀gbẹ́ ọkọ ṣe ọkọ olùwàjò òun olùwẹ̀ wọn àti dúró lẹ́jọ́ ara wọn pé làwọn wọn máa náà tẹ́yìn bá lọ gba àmọ̀ràn bùkátà wọlé yẹn gbé lọ. ẹ̀ náà sọ kí ni bùkátà tẹ́yìn gbé lọ bá. kò tí ì yé bá tí bá yí lágbájá mo fẹ́ ṣe nǹkan kí lórí sí tí mo lọ bùkátà bàbá bùkátà bá lọ gbé bùkátà bá irú ń ta àgbà lérò bóyá ọ̀wà lánàá. a ní pé ní tí ò kódà gan bùkátà àtẹ̀yàn bùkátà ìyẹn lè lọ yáwó lọ́dọ̀ yẹn irú bùkátà lèyàn lọ gbé wa kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n èèlò lọ́wọ́ a ìyá mi mọ́ màsùn lọ́rùn kí àrí ọlọ́mọ wa ṣé yọjá dé nù sáré kí èèyàn lọ bá àyàn pé fún mi ní márùn kò sí nǹkan burú bẹ̀ ẹ̀sìn ọ̀tá kò kí èèyàn lọ yáwó lọ́wọ́ èèyàn ẹ̀sìn ọ̀tá kò kí èèyàn lọ tọrọ gbígbọ́ bùkátà téèyàn ẹ̀sìn ọ̀tako yàtọ̀ sí bùkátà tó ń wòrí tí wọn ò rí kára rẹ ọmọ ìyá kó o kí tó bá dákọ níyà sí ọ gbọ́dọ̀ fún ọ lálàáfíà níyà sí tí ò rí ọ tí wọn ò rí irú bùkátà bá lè lọ kó báyìí ọmọ rẹ kan tí nǹkan ṣe kán ní sẹ́wù kan bẹ nílọrin àbí ńbàdàn àbómi nílò àbí sẹ́kọ́ kí owó tó sọnù wọn ní ọ̀sọ̀ fún yín pé bíbáyìí lọ wà lówó tí wọn ò dín ṣe ju ẹ̀ tí èsì pọ̀dọ̀ rẹ̀ ní wàá fi pamọ́ sí i irú àwọn eléyìí lè yẹn lọ bí báyìí ọlọ́wọ́ sànù wa náà. náà. náà. náà. ani masani aṣẹ́gbọ́n bí ló sì wà á dà sí ọlọ́ọ̀bẹ náà wọ́n ní wàá máa sọ àléhu ilé ṣe kọ́ ọ́n náà kọ́ ọ́ sẹ́yìn wọ́n ṣàrò láìsàyè láìpẹ́ àyè fàbùrù ti sọ̀rọ̀ a sọ wípé ntọ́jà burú ọlọ́run kọ́ ló dà ṣùgbọ́n àyè fàbùrù ti sọ̀rọ̀ ẹ máa wò àwọn onímọ̀ ni wípé tó bá ṣe pé ọlọ́run ọgbọ̀n dáṣọ ìtàn tí ó máa fẹ́ sọmọ ẹ̀dẹ́ ènìyàn tàbí tí ó sì sábà bí kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ṣàlùṣe ìbáàdà tó tọrọ àforíjì kò ní sí ilé ayé àforíjì lórí kìnnìkan ọba dẹ́sẹ̀ kò yẹ yí báwọn ọlọ́run wá da aburú ni ṣùgbọ́n àwọn àǹfààní kan máa ti bí aburú yẹn jáde òun ni wípé ìbáàdà kan eléyìí ti ṣe ká máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́jọ́ máa wáyé tí o bá yọ ìtọ́ mi tí o sọ ọ̀yàn tí o jẹ́ yín o dẹ́sẹ̀ ní kakọ̀ ní dẹ́sẹ̀ wàbí tá ìkọ̀sẹ́ tí o sì ọlọ́run àti títọ́ àforíjì lọ́dọ̀ tó ti yé báwa ní sùn ọlọ́run ló dá aburú mọ̀ kò fẹ́ aburú sálàyé mi ti kò fẹ́ aburú kò sì yọnu sùn síbẹ̀ ọ̀lọ́dà gẹ́gẹ́ bí yẹn sì máa na ọmọ èèyàn nígbà tó ṣe téèyàn padà mórí ẹ̀ bàbí ní ẹ̀ kí n ṣe kí mo yé tirẹ̀ wọ́n lọ gbọ́ nǹkan tí mò ń bẹ́ sọ ṣùgbọ́n nígbà téèyàn nà án téèyàn ò nà án èèyàn lèèyàn nà án ṣùgbọ́n yóò yọnu sí ní nà án kò dùn máa yẹn ẹlẹ́mi àwọn abáyàwó rẹ̀ yàtọ̀ bá nà mọ̀ síbẹ̀ náà bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ara mọ̀ síbẹ̀ yà mọ̀nà máa yẹn nà kúnà máa torí yẹn mà kí tó bá sí bọ́lọ́ <laughs> ẹ̀yẹn láti lu ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́ ẹ̀yẹn fi ẹ̀yẹn là á máa ń lẹ́kọ̀ọ́ pàbùrù ti sọ̀rọ̀ ṣùgbọ́n kó lónìí mìíràn ìdè wa gbogbo ẹ̀ láàbọ̀ náà lọ náà wàhálà ẹ̀ ń sọ̀rọ̀ ṣe eh, rí gbogbo yẹn ẹ tó sọ náà rí sọ wàhámùdógó wàmí sọ ìlú sọlá sọ ní sàfàrà ìyẹn ni wípé lílóyún rẹ àti fífún lọ́yà wọn ní sọlá sọ ní sàfàrà ọgbọ̀n oṣù tá a bá wọ ọgbọ̀n oṣù ọdún méjì àtúnṣe mẹ́fà ṣébi tí mo gbà bẹ́ẹ̀ twelve plus twelve twenty four plus six thirty ṣe é rí àwọn àáfàá mú nǹkan míì níbẹ̀ tó yàtọ̀ sí tẹ́lẹ̀ yẹn gbọ́ rí ẹ ìpín ọlọ́run bá ní wàlíwàlì dá tó yòrò dé náà àwòlá dàgbò náà àwòlá yìí rí dàgbẹ́lẹ̀ àwọn ayé alọ́mọ ó fọmọ wọn lọ́yàn fọdún méjì tó pé limani àrọ́dá àyè tó máa rọ̀ lọ́ra fẹ́ni tó bá wù pé òun fẹ́ pé fífọmọ ní ọ̀yìn ṣùgbọ́n níbí yìí ní ìṣòro ni wàhálù wàfi sọ́ọ̀lù wàfi fara fúnṣà oyún rẹ̀ àti gbígba ọyàn lẹ́nu rẹ̀ ó jẹ́ thirty months eléyìí sí ọdún méjì àtàwọn wọ́n ní ntọ́lọ́wọ́ bá ń sọ bẹ́ẹ̀ ni àkọlù mudjati hamli àkọlù mudjati hamli àsìkò tó kéré jù tó bẹ̀rẹ̀ fi lè lóyún oṣù mẹ́fà mi wàá máa yí dókítà síbẹ̀ sílẹ̀ yìí oṣù mẹ́fà ẹ̀dá ọmọ ó ti pé so ti yẹ báwa ní sùn so kọ yọ ọdún méjì tí ó fi ṣe tí ó fi fò lọ́yà kọ yọ ọlẹ̀ sọ̀rọ̀ mi yé bàbá náà bó ṣe jẹ́ nìyẹn wàláwà aláwà aláwà aláwà sàrà. ọ̀sẹ̀ ìfòyẹ̀ ọlọ́wọ̀n dàkún.

هذا وصلى الله على محمد وآله وسلم tá a bá ṣàlù aláta kírun ibi tá a bá ti kírun ká dúró síbẹ̀ ká má kó omi ẹ̀tọ́ lọ lọ sọ́ra wa. Thank you.